ẹjọ́ ẹ máa fún mi ní chance to answer our question to you randomly ẹgbẹ́ mo fi sọ bẹ́ẹ̀ ni pé àwọn kan bẹ́ẹ̀ ní àgbà time ju àwọn lọ ẹ̀rí kan wá ń sọ àwọn èyí tó ṣe pé short short answers ló need. so that n fi lè ní time fáwọn èyí tó máa ní detailed analysis àkọ́kọ́ sáwọn obìnrin lè bọ́ kí márùn láàrin ara wọn ẹ wọ́n fẹ́ sáwọ́ra yes wọ́n lè bọ́ aṣọ tóbìnrin wọ̀ sínú ní wọ́n máa sọ bíi káṣí jàlàbíà tí ó wọ̀ nínú ilé tó bá wà láàrin bàbá rẹ̀ ìyá rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ àbúrò rẹ̀ òun náà ni wọ́n ló tọ́ fún ó tọ́ fún kó wọ̀ láàrin àwọn obìnrin jìlbáàbù táwọn rẹ̀ àti nìkọ́bù kìí ṣe fún àárín àwọn obìnrin ẹ bá ti wáyà sọ́tún ní òótọ́ ti sọ ọlọ́run bá ń kà wọlá ìdínà zinata húnná wọn ò gbọ́dọ̀ fi ọ̀ṣọ́ wọn hàn ilá àfi fáwọn ọkọ wọn àwọn bàbá wọn àwọn ọmọ wọn ọlọ́run kà ara àwọn tọ́lọ́run bá kà pé àwọn obìnrin lè ṣọ́ ọ̀ṣọ́ wọn ní aonisa ìhìnà àwọn obìnrin bí ẹgbẹ́ wọn so táwọn obìnrin bá wà láàrin ara wọn jìlbáàbù àti nìkọ́ọ̀bù yìí ṣe túláàsì ẹgbọ́mìyí kìí ṣe aṣọ ọnú ilé aṣọ wípé bóyá kó ṣe pé àti tó bá rí pé ní téèyàn bá wọ̀ sábẹ́ kìí ṣe nǹkan tí obìnrin àti obìnrin lè ilé àrìn ara wọn bọ̀ tó bá rí pé téèyàn bá wọ̀ tó bá wà dísẹ́ǹtì ìtọ̀ nígbà téèyàn wọ̀ jù bá bùtàn aṣọ tó wọ̀ sọ́jà làbíà náà ló wọ̀ ọ̀nà máa sọ táwọn ìlbábò sí àwọn obìnrin so ẹ̀yìn ó mọ̀ gbọ́ lọ́dọ̀ àwọn míì wọ́n lè sọ pé bóyá tán bá lọ lé àwọn obìnrin bí ẹgbẹ́ wọn ẹlòmíì ó bílẹ̀ pé tóun bá bọ́ jìlù bá òbí fóun gbọ́ aṣọ òun kó outside ilé òun kì í ṣe bẹ́ẹ̀ ní tí wọ́n ń rí fáàsì pé èyíkéyìí obìnrin tó bá bọ́ aṣọ rẹ̀ outside ilé ọkọ rẹ̀ kì í ṣe jìlù bá bù wọ́n aṣọ tó wà nínú yẹn tó bá bọ̀ hmm? ibi tẹ́ẹ̀tì mọ̀ ó ní wípé ọ̀ṣọ́ táwọn obìnrin ń lò àwọn obìnrin ẹgbẹ́ wọn náà ni wọ́n fẹ́ kan rẹ̀ òkè ńgbà tóbìnrin bá lo chain ṣé wọ́n máa ń fi chain sí ta jìlbáàbù ẹ̀hìn ìtumọ̀ ẹ̀ ní pé jìlbáàbù náà láti cover chain so tán máa gbé nísìnyí wọ́n fún yàn láyè pé kó expose ọ̀ṣọ́ rẹ̀ fóbìnrin ẹgbẹ́ rẹ̀ tí wọ́n pé jìlbáàbù náà ni ò ní sí ń bẹ̀ àtọ́kùtù láti gbé tẹ̀yìn máa débì kó sáré bọ́ o bọ̀ kó àṣẹ ìṣẹ̀ báwo ni how safe so tó bá wá bọ̀ kó máa sọ pé ah, no ìyẹn bọ́jú bẹ̀dọ̀ ìyẹn bọ́jú báàbù ẹni tó bá sọ bẹ́ẹ̀ òun ṣe òun fìlè kòkó mẹ́sìn àárín àwọn obìnrin náà lèèyàn ti máa ń bọ́ jilbab but èyàn bá wá decide for personal choice ah, òun wà òkè pẹ̀lú ẹ̀ kò sí wàhálà àmọ́ kò ní ẹ̀rí against ẹ̀ tó bá ṣe tó máa sọ fún ọ̀pá ah, náà why àti téèyàn bá mọ̀ pé ibi téèyàn bá wà kò ṣe ọkùnrin lè wọlé ẹni tí ò yẹ kó rí yẹn lè rí yẹn àyà Kùránì ni ẹ̀yìn pé inú àwọn tó àwọn obìnrin lè ṣú ọ̀sọ́ wọn lọ́wọ́ áúnìsá ìdí ni áúnìsá ìdí náà mẹ́ni ìtumọ̀ méjì àwọn kan tún pé gbogbo obìnrin kọ́dà kó jóbìnrin tí ì ṣe mùsùlùmí àwọn kan tún pé àwọn obìnrin mùsùlùmí nìkan àmọ́ wà láwọn àlàmù kátù ní gbogbo obìnrin gan ló kọ̀rẹ́ jù ká gbóbìnrin mùsùlùmí lọ tó ráwọn obìnrin tún ṣe mùsùlùmí náà mọ́ wọlé táwọn ìyàwó ànẹ́bí ẹ́ wọ́n bá wọn dínú wọ́n ṣe rókíyà fún wọn ṣe gbogbo so tóbìnrin bá sì wà nínú ní lásìkò ànẹ́bí kì í kẹ̀kẹ́ wọn jù bá ibi kẹ́ẹ̀tì mọ̀ pé jù bá bèé ṣe aṣọ nù yìí ó mú àtẹ́yà ọdẹ ọlọ́wọ́ àwọn láṣẹ àtijọ́ ọdún àwẹ̀ káwọn obìnrin ọ̀dọ́ káwọn àgbàlagbà gbogbo wọn kan jáde obìnrin kan wá bèèrè lọ́wọ́ àníṣọ́ sọ́lá ń pé ẹni tí ò bá ní jìlbáàbù ńkọ́ ànábì ní kẹ́ni tó bá jẹ́ sísá rẹ̀ àbọ̀rẹ̀ rẹ̀ àbẹ́ni tó jẹ́ níbọ̀ rẹ̀ kó yá ní jìlbáàbù tí ó wọ̀ lẹ́yìn náà bá ti wọ hadithi sẹ́ńtì ń bèèrè pé tí ò bá ní jìlbáàbù ńkọ́ sí kò lásọ tí wọ́n ní tó fi hàn pé jìlbáàbù aṣọ ìta ni Eh, aṣọ tí èèyàn wọ̀ tó bá fẹ́ lọ́ta àbí aṣọ tí èèyàn wọ̀ tó bá ṣe pé tí àwọn kan bẹ tí ó gbọ́dọ̀ rí àwọ̀rọ̀ èèyàn so tóbìnrin bá wà nọ́mà nílé tí ò síbi kankan tẹ́nìkan tó ṣe pípé ìṣẹ̀lẹ̀ tọ̀ ló sì lè kìí ṣe jù báàbù làwọn obìnrin máa wọ̀ so levels lásọ gẹ́rẹ́ ni wọ́n pa sọ wọn aṣọ táwa lè pè níbi irú gan jàlàjá ni aṣọ tóbìnrin ó wọ̀ sínú yóò àwọ̀ jù báàbù lè lórí so ọ̀làwọ̀ àlà tàràwì àti tàhájú ṣe nǹkan kan náà ọláwà nǹkan kan náà ìyàtọ̀ rẹ̀ kan ní pé inú Ramadan tọ́lọ́wọ̀n bá aláwọ̀ apá lè kí tàràwì níjàmá tàhájú níjàmá lápẹ́ tàràwì torí pé máa ń wá ń gùn gan-an lásìkò àwọn sálàfù wa ó máa ń gùn gan-an tí wọ́n fa kí ó gùn rákàrí sí máa ń kọ́ ìgbà mìíràn rákàrí lè jẹ́ 36 ìgbà mìíràn lè jẹ́ 23 ìgbà mìíràn lè jẹ́ so láàrùn tó gbé máa ń gùn yẹn ìmọ̀ wá ní ìdìtẹ̀rẹ̀wé ha ìsinmi after bóyá bí tútú raka àbí fọ́fọ́ raka àbí sísí raka àbí tẹ́tẹ́ raka òun náà pípé tàràwé ẹ̀yìn tàràwé hà lẹ́yọ̀ kan pé ìṣẹ̀yìn téèyàn ń kí tẹ́ǹsinmi láàrin so tahajjud náà ni ọ̀tọ̀ pógún ẹ̀wọ́n sì jẹjọ́ mọ́ wallahu alam táyì bá wá gbáyàn téèyàn bá kí tàràwé lẹ́yìn ìṣá báwọn èèyàn ṣe ń kí lẹ́yìn bá tó jí lóru tó tún bá fẹ́ kí mọ́tò méjì èyí tó hàn ní wípé kò sí face number fún nọ́mbà tí yẹn fi kíkì amúlẹ̀ kò tẹ̀sí fáwọn afá kan sọ pé face number wà wọ́n lọ́nà èyí tó hàn ṣùgbọ́n kò sí face number kí wọ́n sàmì sọ pé wítírì yẹn téèyàn ó fi ṣe odd number yẹn kó jẹ́ pé ọ̀kan náà dàbí téèyàn bá tún lè kí wítírì níbi tàràwì lẹ́yìn ìṣá tó bá wọn fún wọn sì tún kí i pé lẹ́yìn ẹni tó bá fẹ́ kí kó fẹ́ yọ ọ̀kan fún yẹn kó mọ́ jẹ́wé tẹ̀ ewé tó bá wá jí lóòrù tó bá ṣe lọ́sẹ̀sẹ̀ wá mú ẹyọ kan tó fi lè lórí wa ọláwọ̀ àlà then uh, ni sàúrù parí ẹ pé táìmù bá ní i think range ìgbà tí à ń lò ní fún bí 540 540 something ìyẹn ni ta assume pé by that time àgbájá ló ti yọ so ọ̀nà méjì wà ní wọ́n fi ń ṣe téèyàn bá ti rí mọ́sálásí kan pé fáwọn tó wà ń bẹ̀ wá reliable pé wọ́n keep the time kéèyàn lo táìmù tán ń pè òun ẹlẹ́ẹ̀kejì ní táìmù tí ìsàwòrò méjèèjì náà ló wà lásìkò àná alfajari àti ká gbọ́ àzánù ẹ́ àzánù náà làbí másìkò òun so bilalu ó pèrún lásìkò ànábì ibnu omi maktumu náà ń pèrún bilalu ní pèrún alákọ̀ọ́kọ́ ibnu maktumu ní pèrún ẹlẹ́ẹ̀kejì àní ibnu maktumu ní àfọ́jú lòun ànábì wá sọ fáwọn tàbí ẹ̀ pé láyámúna annakum àzánù bilal ìpèrún bilal ti ń pèrún ẹ má jẹ́ kó sọ́ọ̀pù yín níbi oúnjẹ yín fẹ́ jẹ ìnáma yóò abdi bílá ló ń pèrún oúnjẹ fún pọ́pọ́sì méjì kìí ṣe pítorí kẹ́ sọ́ọ̀pù oúnjẹ lè yóò kébọ̀ na ìmọ̀ láti lè jí àwọn tó bá sùn nù ní pétọ̀ kájẹ sáré àbí kájẹ kẹrùn lórí wàlùyẹ́rùjí akọ ó fi lè dá wọn padà pé kán jẹun pé ntí bìlá ló pèrún fún un kò sọ pé bóyá alifájà rẹ ti yọ fàkúlù wọ̀ṣọ̀rọ̀bù ẹ máa jẹ lọ ẹ máa mú lọ hátayọ avdina ibnu umme maktum ibnu maktum ó fi pé ìyàn sọ ibnu maktum ni ó pèrún ẹlẹ́ẹ̀kejì tó òun ó signal pé tàbí to stop àníbìnrin ẹ máa jẹ lọ ẹ máa jẹ lọ títí tí ibnu maktum ó fi pèrún òun ò ní pèrún òun ò ní pèrún títí pé afọ́jú ni òun ò ní pèrún títí tó ń sọ pé alfájà rẹ̀ ti yọ so tó ní ìpá àwọn tó wà nílé náà kọ́ ìpẹ̀rún náà làwọn náà fi ṣe so ká kíìpù sí nígbà tó ń bá pèrún pé pé towards that ní ká sọ́ọ̀pù tààrí wá sí ó wà practical ó sì wà applicable fún nǹkan tá a bá fẹ́ ṣe ṣáà náà ẹjọ́ question kan bẹ̀ tán bí n bàdí niqab and kí ni mo in the house ìmọ̀ tí mo fi question wo ni ok so n pèsè compulsion niqab àmì náà so sáfù obìnrin tọkùnrin àtobìnrin bá tó ọjọ́ tó sáfù papọ̀ sáfù obìnrin gbọ́dọ̀ wà lẹ́yìn tọkùnrin tí obìnrin kan bá tó sáfù ká má gbọ́ yé wípé the best sáfù ni pé àtẹ̀yìn lóbìnrin ó ti bẹ̀rẹ̀ sáfù ìwọ̀wẹ́ ń gbọ́ mi yé nísìnyí báyìí ẹ mọ̀ ẹ̀rí hadith anabi dáhùn sọ pé fáyọrò tó fún fèrè jan the best staff fún àwọn ọkùnrin wọn ni àwọlò ọ̀lẹ́ tó wọn wájú wọ̀ṣọ́rò tó fún fèrè jan the worst staff fún àwọn ọkùnrin lèyí tó wà lẹ́yìn and the best staff fún àwọn obìnrin lèyí tó wà lẹ́yìn the worst staff lèyí tó wọn wájú hadith yìí o with respect kì í jọ tọkùnrin àti obìnrin bá jọ ń kẹrùn kìí ṣe pé tọ́ba dán já dáhùn sí hmm? àwọn kan wọ́n ń gbọ́ yìí sí pé kọ́dà tóbìnrin bá ń kírun pẹ̀lú ọkùnrin náà ń kọ́ bẹ́yìn obìnrin ṣe wà nísìn pẹ̀lú tó bá bẹ̀rẹ̀ láti ibi dọ̀ yẹn tí ẹ bá bẹ̀rẹ̀ sáfù àtẹ̀yìn lẹ́tì tó wọ́ ibi tẹ́sán pé iwájú lẹ́sì ẹ sọ fún rẹ tó bá sọ bẹ́ẹ̀ pé á ah, anábì ní ìdí tó bá ti wà lẹ́yìn ló lọ́lá jù ẹ sọ fún rẹ nìyẹn pé ní ìdí ńkọ́ tó ṣe wípé kò sí mosque tó wà demarcated ilẹ̀ ẹlẹ́ni tó jẹ́ open space sọ ibo ní obìnrin ó ti bẹ̀rẹ̀ sáfù ẹ̀ dẹ́nì kejì ó ní pé ńgbà tá a bá sọ pé tó bá kọ́ dé láti sáfù tó kọ́ dé òun bẹ̀rẹ̀ látẹ̀yìn àwọn tán dé lẹ́yìn àwọn kọ́bà ṣe bó yẹ káwọn ìmọ̀ ẹni tó jóbìnrin náà máa kọ́ṣẹ́ àwọn tí wọ́n jọ ọkùnrin tó máa wò mọ́mọ́ àbí tó máa pẹ́ tó wá dé lẹ́yìn ni ó wá blọ́ọ̀kù ẹni tó ń kọ́kọ́ dé tó kì í ṣe bẹ́ẹ̀ iwájú náà ni but with respect to ọkùnrin lamẹ́ǹtì ẹ̀yìn ìsáfù obìnrin gbọ́dọ̀ wà so tó bá ti wá rí bẹ́ẹ̀ in a situation where tó bá ṣe pé àyè bá wà tí àyè bá wà under no circumstance ọkùnrin ò gbọ́dọ̀ tó sáàkù sẹ́yìn òbí ẹ́n táyè bá wà but tí ò bá sáyè àbí tó ṣe wípé crowd pọ̀ ìgbàláyè wà irú rẹ̀ oní tó máa ń ṣẹlẹ̀ ní age irú rẹ̀ òun ló máa ń ṣẹlẹ̀ ní haram bẹ́yàn bá lọ ṣe tọ̀wáfù tó ṣe hajji tó ṣe òmúra ibi tẹ́ ti kí ọ̀run ibi tẹ́ bá ti ṣe tọ̀wáfù náà ló ti bá yín kò sí bó ṣe kóbìnrin ọkùnrin òní tó sẹ́yìn òkùnrin ẹ́ torí pọ́pọ̀ àti àwọn olófara wọn lọ́wọ́ báyìí ní ṣe táwọn jọ ṣe tọ̀wáfù sùn wọ́n pèrún ibẹ̀ náà ló jọdó kò sọ̀rọ̀ kóbìnrin kan everywhere ẹ̀ẹ́dì fàyè kẹ́lẹ̀ fáwọn obìnrin pọ̀pàtà ìyẹn náà tán ọkùnrin ò ráyè méjì kúkú wà lẹ́yìn ẹ̀ lọ a ní ìyẹn dọ̀rúrọ̀ ẹn situation ló kọlù fún so anyone náà tó ẹgbẹ́ situation bá kọlù fún pọ̀tọ̀ mọ́síláṣí fún àìtò sáfù tán ẹnu àyè ibi tọkùnrin ráyè sí ni pé kó dó lẹ́gbẹ̀ẹ́ títí obìnrin wà láì má fara kan láwọn alá irun rẹ̀ wà balẹ̀jì ẹ̀rùn jẹ́ question alákọ̀ọ́ question tó tẹ̀lé ní pé tọ̀ àwọn obìnrin wá ń kíjàn ọkùnrin wọlé kò lè jọ ìwọ̀n jẹmọ́ tó ó náà tún lè dúró lẹ́gbẹ̀ẹ́ kó náà máa dárùn kí tó bá gbogbo bá sáyé oníwájú hmm? bí tó bá ráyè sínú ẹ̀mí yóò ti kì ọ̀làwàlà then uh, wiping of socks àti general dressing fóbìnrin ṣé tí socks obìnrin bá lu so affect sọlá ẹ̀ àbí so affect àti wiping àkọ́kọ́ tí sọ́ọ̀kì bá lu ní nọ́mà lílu onípínlẹ̀ wà wípé kò tí ì jáde bí wípé bí háàfù ẹsẹ̀ ni ó ti wà uncovered pé ó kàn lu nísàlẹ̀ àbólú lókè àbólú lẹ́gbẹ̀ẹ́ ìyẹn ò sọ́ọ̀fù pé kéèyàn máa wà ẹsẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kófíà àwọn sàábé náà lúlu ló wà ìsín nìkan dùn dáadáa nìkan ti dà gbogbo kófì táwọn náà ń wọ ó yá so kò affected once tó bá ṣe wípé the bulk of the leg ni socks yìí sì cover kò ń bó ṣe lù yẹn náà kò sọ wípé èèyàn ò lè fọwọ́ pa hmm? so the same thing náà wà applicable sí sọ̀lá àná tí wọ́n ní à ah, socks yẹn lu àbí ó yá bì kan téèyàn lè fi kírun èèyàn lè fi kírun sòfà tó bá ṣe kó bá ṣàti owó di ẹsẹ̀ lọ́wọ́ tọ́ aṣọ wo lóbìnrin fẹ́ fi kírun afẹ́kọ́bìnrin kò múra dáadáa tó bá fi jìlbáàbù kírun good and fine àmọ́ ká sọ wípé ó dìgbà tó bá tó wọ orú aṣọ jìlbáàbù tẹ wọ̀ yìí kó tó di pé ìrìn obìnrin wà falẹ̀ wallahu alam ọ̀rọ̀ wà lórí ẹ̀ táwọn afáàpin sí méjì pé ṣé ká pé sétú láti rìn gbọ́dọ̀ wọ́ sọ́ọ̀ kó tó kí n ọ̀pọ̀lọpọ̀ àfáà lọ sí sétú láti pé aṣọ tó gbọ́dọ̀ wọ ó gbọ́dọ̀ kọ́fà gbogbo ẹsẹ̀ rẹ̀ àbí pẹ́pẹ́ ẹnu tí ó yọ lókè ó gbọ́dọ̀ kọ́fà ibi tó hàn bí ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àfà lọ síbẹ̀ ara àwọn àfà bí Abu Hanifa rahimahullah àti Ibn Taymiyyah àtàwọn kìí ṣe túláàsì ní kóbìnrin kọ́fà ẹ̀ṣẹ̀ rẹ̀ lórí àníyàn náà ló fẹ́ kọ́rẹ́kì sí kìí ṣe pé lẹ́yà fi ń discourage ìgbé káwọn èèyàn má wọ jilbab lórí wọn but ní situation tó ṣe pé obìnrin bá wà nínú ilé kìí ṣe pé nígbà tí èèyàn bá tó wọ jilbab kò tó pé òun rẹ̀ wà pálí tó bá wọ aṣọ gáàn tó fẹ́ ìfìjìbá because kìí ṣe pé wọ́n ní kó kọ́bà ọ̀ṣọ́ ẹ̀ lórí ìrùn ìkọ́bà ọ̀ṣọ́ ni ó mú jìlbábù wá hmm? jìlbábù yìí sì fa aṣọ́gbọ̀n ṣàlàyé sí ewé tú láti kẹ́yàn wọ̀ nù ilé sábàlẹ̀ hmm? èèyàn tó ní ìṣọ́bà lè wọ gáàn ó sì kọ́bà orí rẹ̀ pẹ̀lú hijab kékeré táwọn èèyàn lò ó kọ́bà ògbọ ọrùn rẹ̀ náà ọwọ́ àwọ̀ gáàn tó di pé nìsín ó kàn ó balẹ̀ di pé ó kọ́bà ìjíṣẹ́ ẹ́ àbí kò tẹ̀kọ́ bá ìgbésẹ̀ ẹsẹ̀ rẹ̀ hàn wàláwàlá ó nírun nítorí pé ó ní wípé àdéhìsì tó sọ wípé obìnrin kò gbọ́dọ̀ bí aṣọ tó di pé aṣọ yẹn gbọ́dọ̀ kọ́bà ìgbésẹ̀ rẹ̀ àdéhìsì Ummu Salama kò wá sahih ẹ̀kọ́ bá sahih ni kò bá ti so and yìí pọ́ǹtì wípé mọ́jẹ̀mú ara mọ́jẹ̀mú tí wọ́n fi lálàáfíà ò ní pé ká kọ́fà òhò pé satrol aura that the privacy should be covered wọ́ọ̀dù yẹn terminology yẹn terminology àwọn onífẹ́kẹ́ ìmẹ́ tó ṣe pé ẹ̀rí ó sọpọ́tẹ̀ ọdún àmì ìbàrẹ̀ ó sọpọ́tẹ̀ òun ni pé tí wọ́n ní ká ṣe lórí ìrún ni ahabu zina ká lo ọ̀ṣọ́ wa kìí ṣe ká kọ́bà ọ̀ torí pé ẹni tí ó bá lù ọ̀sán kọ òwú tẹ̀sán ti wà kọ́bà tọ̀rẹ́dì ọ̀kí ń ta nǹkan lè jẹ́ òhò níta àrùn kó má jẹ́ òhò nínú ọ̀run nǹkan lè jẹ́ lórí kó jẹ́ a good example nísìn tábà ń kọ̀nsídà ọkùnrin ẹgbẹ́ a sọ pé tọkùnrin bá ti lè space mi láàrin ìdodo ẹ̀ àti oríkún ẹ̀ ó ti kọ́fà gbogbo ẹ̀ bọ̀ ṣé kó fi báyìí náà kẹrùn tó lẹ́rùn kò yẹn tòtó ìbò sì ti kọ́fà gbogbo ẹ̀ ẹni aṣọ téèyàn bá wọ̀ tó bá yẹ kó bá gbẹ ìjìká rẹ̀ kọjá tí kò sí nǹkan kan léjìká rẹ̀ ńbẹ̀ kò wọ̀ tòtó mi pé téèyàn bá wo olú aṣọ bóra nísìn tó kìlọ̀ ju èjìká bá so ó fi hàn pé èjìká gbọdọ̀ nǹkan gbọdọ̀ kọ́bá èjìká lórí ìrun pọ̀ níta àrùn kìí ṣe àwọ̀rọ̀ on the other hand átà àwọn àfáàní tí wọ́n lọ lórí pé túláàsì ní kóbìnrin bojú wọ́n gbà pé kìí ṣe àwọ̀rọ̀ ní ojú àtọwọ́ lórí ẹ̀yìn ẹ̀wò ní bá ṣe wà ní ìṣẹ́kù bá sọ́kùnrin kankan níbàyí kò sẹ́nìkan tí ó pé túláàsì ní kóbìnrin sí ní kọ́bùnrin tómi wípé kìí ṣe àárọ̀ ló jẹ́ lórí rẹ̀ ọ̀yìn tó lè mú táwọn afáfi lè máa sọ pé èèyàn ló ní kọ́ọ̀bù ní pé àtọ̀rọ̀ fáwọn ọkùnrin bá tún wà mẹ́ ó ń tutọ̀ pọ́pọ́ọ̀sì tí tí ń kọ́bà igi pé torí pé ìrún béèrè fún torí pé àwọn ọkùnrin wà mẹ́ ìwọ́n sì nǹkan bá ti lè jẹ́ àárọ̀ lórí ìrún wẹ́dà ọkùnrin wà mẹ́ kò sí o it must be covered so nígbà tí wọ́n náà ti agree pé tọkùnrin ọba ti sí pẹ̀lú wa ń kọ́wọ́ àlèmọ́kọ́fọ́ ojú àlèmọ́kọ́fọ́ ọwọ́ ó lórí ìrún kọ́ tó bá wá rí bẹ́ẹ̀ kìí ṣe ìdájọ́ táàmọ̀ sọ ní pé ah, ṣé ẹsẹ̀ jẹ́ àwọ̀rọ̀ àbí kìí ṣe àwọ̀rọ̀ ẹsẹ̀ lè jẹ́ àwọ̀rọ̀ outside irun kó má jẹ́ àwọ̀rọ̀ so èyí tó dá òní pé téèyàn bá lè ṣe kó fi jìbáàbù fíhùn tí jìbáàbù yóò bá fọ́ bá gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ kò àfẹ́ kì í kìí dẹ̀ ṣe túláṣì gbé wọn good and fine o ẹgbọ́n mi àmọ́kẹ́ sọ pé ah, téèyàn bá ti wọ so èyàn lè wọ jùlbáàbù kí wọ́n bá ṣe wọ́n lè wọ sọ́ọ̀sì tí ó bá lè ṣe yẹn ó lè wọ gán kó orí ẹ̀ kó gbáyà ẹ̀ ìkejì ni tó lẹ́bù mẹ́ta ni èyàn tó lè kírun ó lè wọ gán nìkan pẹ̀lú nǹkan tó kọ́bà orí ẹ̀ ó lè wọ gán ó tún wọ jùlbáàbù ó sì kọ́bà orí ẹ̀ ó lè wá sọ pé yóò kọ́bà ẹsẹ̀ ó lè wá sọ pé yóò pé ń pẹ̀pẹ́sẹ̀ rẹ̀ bá wà expose tí ò bá ti sí ẹni tí kò yẹ kó rí ẹ̀ṣẹ̀ rẹ̀ ń bẹ̀ fún ìwà àbálẹ̀ pọ̀ tó ẹ̀pẹ́ tó ẹ̀pẹ́ àwọn tó ẹ̀pẹ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ nìkan tó á kùn kọ́ba aláwọ̀ àlà. so ìdájọ́ nìkan bàbí ṣe túláàsì wàláwọ̀ àlà nínú àwọn àfáà kan wá ara àwọn àfà látọ̀rí àwọn sàhábà náà ni ṣètú láti ní àbíkẹ́ ṣètú láti ti wá àmọ́ ẹnu kò bá ètò dáa ètò dáa èèyàn ṣe tó sì lọ́la àmọ́ ṣètú láti ní ìyàpọ̀ ẹnu bẹ̀rẹ̀ àwọn láàárọ̀ ìyàpọ̀ ẹnu náà sì strong débi wípé kò sí kankan tí a gbá dànù lẹ̀ èyí tí tẹ́yìn lọ sọ fún ní alágbájá ah, olódùkọ́ bu ó ti ń ṣe lọ́wọ́n ọba bíi pé òun ṣe zìnà nọ ó ti ń ṣe lọ́wọ́n ọba bíi pé òun mutí nọ ó ti ń ṣe lọ́wọ́n ọba bíi pé òun jalè nọ àmọ́ tó dáa ni àti èèyàn sì ṣe òun náà ló dáa òun náà ló bu ìkóbìnrin òun ló protect chesite òun ló protect ẹbí nǹkan míì náà and uh, on a lighter note òun náà ni máa ń jẹ́ káwọn obìnrin kan rí gọ́sìpì ṣe dáadáa hmm? ẹ̀yìn sẹ́mà pé tóbìnrin bá lo nìkọ́ọ̀bù ní ìsìnbáyìí bó bá yín mú ṣe o bó bá mọ́jú ṣe o mọ̀ so ó fún wọn power dáadáa ẹgbọ́n mi so fún ọ̀lẹ́ ọ̀lẹ́ lighter note so ń tá gbọ́dọ̀ encourage àwa ká ṣe tó dáa òní àmọ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó mọ́ ṣe wípé nígbà tá a bá take decision kọ́ o yóò fi wá sí corner tó ṣe wípé wọ́n molest nìkan gbọ́n wa la ẹ́ so ń tó dáa ni ọ̀kọ́ kálukú wo situations tí ó fi lè ṣe so that iyì tọ́lọ̀ fẹ́ fi kó bù fún àwọn náà ni ó bù fún wa kì ṣe pé bóyá àwọn òfin buyì fúnra wa o iyì táwọn èèyàn ti wá fẹ́ mú lẹ́sìn wa láàlè pọ̀ sí tó láwọn àlà. ọmọ eleven years ń wọ nìkan ó ààrẹ skul àwọn skul kan bẹ tán àláwọ nìkan àwọn skul kan bẹ tún àláwọ àti skul tí ó lọ nìkan. pé ọmọ yìí ní tó ti wù ú kẹ̀lẹ̀ ká ṣe wọ́n láwọn àlà tó dáa ní ṣe at the same time at the same time kẹ̀kẹ́ sọ atọ́kùnrin àtòbìnrin lásìkò tá a wà yìí a gbọ́dọ̀ wà educated atọ́kùnrin àtòbìnrin lásìkò a gbọ́dọ̀ wà educated tiẹ̀ kìí ṣe iṣẹ́ nìkan nìyàn dedication ṣe o hmm? iṣẹ́ nìkan and uh, lóòótọ́ dáadáa wù wá ṣe bọ̀ láwùjọ wa nísìn kọ́dà bàbá rèèyàn tó bá fẹ́ ṣe dáadáa náà o lè má sí agbára so education máa ń come handy eh, níjọ́ tí èèyàn bá fẹ́ ní five so dákun tó yọ lọ́wọ́ gbogbo ọ̀nà tábà fi gbé ìgbà láti lè ṣẹ̀sìn wọn láti education náà mọ̀ òní ká try ẹ mọ́jà á sì kanlẹ̀ fún kan mò ń sọ from experience mi hmm? bó ṣe pé irú ọmọ tí ń lo nìkọ́ọ̀bù náà pé gbogbo gbìyànjú wa náà ni pé bọ́lọ̀ ń bá ṣe kọ́ àkókò ibi tí wọ́n ti jíkó mọ́ lo nìkọ́ọ̀bù náà ni kó ti educated agbìyànjú ẹ̀ hmm? káàkiri fóun náà mọ̀ wípé tọ̀ láwùjọ tá a wà ní ẹ̀bá fẹ́ sin lọ́hùn education náà wà very very important. Eh? torí ṣe rí béèyàn bá fẹ́ fẹ́sìn especially àti ẹni tó bá lọ nílò nìkan ó ní ìdí support tó pọ̀ so and uh, èèyàn máa ń ipò ara yẹn náà ni ẹ̀yin ó wò nísìnyí báyìí bàbá rẹ̀ yẹn ti bá ń bójú kódà tí ò bá ṣiṣẹ́ níta tó pé nídìí òsì fún un tó bá wà educated ó lè ṣe remote jobs ó lè ṣàwọn kankan mi sọ pé yóò protect ẹ̀sìn rẹ̀ yóò sì protect ìyá yẹ̀ níjọ́ tí crisis bá fẹ́ ṣẹlẹ̀ hmm? so irú ọmọ náà ká yẹ kó mọ̀ pé tọ ẹ̀sìn wà important education náà wà important tá a bá ti rí lọ́yà ibi tí ó bá ti bójú ká sọ pé kó ní sùúrù pé kó take education yìí pẹ̀lú eléyìí láti gbà tí ìgbà láyé ó fi wà hmm? ẹ mọ̀jà fi ṣeré ẹ mọ̀jà fi ṣeré ẹ mọ̀jà ká máa wò níwò pé à ah, lọ́ọ̀ mi ò ṣiṣẹ́ kì í ṣiṣẹ́ nìkan lọ́wọ́ ọlọ́run bá yóò tẹ̀lé náà wọ́n béèrè pé wake keep fẹ́ni tọkọ èèyàn ń ṣiṣẹ́ lọ́dọ̀ obìnrin obìnrin lójú ọ̀gá ọkọ rẹ̀ wá kú kìí ṣe mùsùlùmí wọ́n ní kí ẹ̀ lọ àṣìṣẹ́ kí ni wake keep mean kí wọ́n ṣe keep mo fẹ́ Eh, ṣe rí tó bá ṣe pé gbàláyè bá wà fún yàn kéèyàn mọ́ bá wọn participate lẹ̀ hmm? àkọ́kọ́ kéèyàn define iṣẹ́ tán bá gbáyàn fún iṣẹ́ tán gbáyàn fún ibi iṣẹ́ ọ́fíìsì náà àbí nígbà tí ìsàpọ̀ ọmọ ọ̀dọ̀ ni wọ́n gbáyàn sọpọ́ọ̀tì tẹ́ fún sọpọ́ọ̀tì tí obìnrin ní ìdí ni kìí ṣe ìtọkọ rẹ̀ ní ìpá ah, obìnrin yìí wá bìrìbì tàbí ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ sí kẹ́ ẹ tẹ̀lé lọlé kẹ́ ẹ kọ̀ǹfọ́tẹ̀ kẹ́ ẹ bá fọṣọ kẹ́ ẹ bá dáná kẹ́ ẹ bá sàwọn nǹkan míì tí ó fi lè gbé situation tó wà yẹn tí ó fi lè gbé ìyẹn Islam ò tako àmọ́ èwo tún wá ní wípé torí pé mi ń sanwó oṣù ó sanwó oṣù fún mi mo tún gbọ́dọ̀ tẹ̀lé ibi tí wọ́n bá tún gbọ́kọ̀ rẹ lọ bó ló ti kára wọn ó yẹ kéèyàn náà lè draw line yàrá èèyàn lè ṣe lè kéèyàn show support fún mi ìyàwó so and ó yẹ kó náà ti mọ̀ àti táwọn yẹn bá fẹ́ kọjá ló kí lọ́kàn bí tó kọ́kọ́ rẹ̀ kú ká tó máa gbé káàkiri òun lọ òun lọ ẹni iṣẹ́ tó ń bá fẹ́ bẹ́ yẹn ìyẹn lè bá ṣe kéèyàn wà nílé kó máa fún yàn mẹ́sẹ̀jì tó fi ẹ̀ṣẹ̀ lé ìkàlẹ̀ dè mí ẹ̀ṣẹ̀ tó máa lọ lè yanjú òkú tiẹ̀ sí òkú tó kẹ̀yẹ kéèyàn wà kéèyàn wà ọkùnrin àfi tó bá ṣe pé èèyàn bá ní way out téèyàn bá ní way out tó kéèyàn fọkàn èèyàn kọ́ ẹgbọ́ ìgbà tó lọ́wọ́ fi ṣe àtúndùkọ́ tá a bá ní kó mọ́ ṣe tó padà ní ìsìn fún sáàkẹ́ mi jáde láti sáàkẹ́ mi jẹ́kọ́ iṣẹ́ mi náà ní owó nígbà tí bá sì fi iṣẹ́ mi ó gbà pé tọ̀ fún ọba ní wíwá kó fọkàn rẹ̀ pọ̀ ọlọ́run kò sàmójúkò. Ah, TikTok advertisement hmm. èèyàn ń tajà ń lé kí lèèyàn fẹ́ polówó sí ẹ̀gbọ́n rẹ̀ fún ṣó. ṣé coca-cola ti ń polówó ní ìsáàmẹ́ tó ní coca-cola ṣé coca-cola lásán ní sánsán ọ̀dọ̀ báyìí omi sì pé kò ní ìdíkóbìnrin fẹ̀ kan tó ń hàn tó kó fẹ́ polówó nǹkan kan ẹ́ sọ pé bá sọ pé ìtọ́wọ́ pé kí ló fẹ́ demonstrate mi ò pé ní ìdí polówó kan hàn pé polówó náà ni èyí tó ṣe at most kó sọ́fìn rẹ̀ kó sì rìkọ́ọ̀dù nǹkan tó fẹ́ polówó once nǹkan ẹyọ kan tó rìkọ́dù yẹn náà ni kó máa plé tí ò ní ibi àti eré ṣèṣì kọ́dọ̀ ọkùnrin gan náà lè bá polówó ibi ká sàtì rí dáńtàntàná àbóhùn tí wọ́n fi ń polówó gangan la fẹ́ gbọ̀ǹbẹ̀ dẹ́nì kejì ni pé social media ti méèkì nǹkan rọrùn ní èèyàn ní network of friends tó pé nísìnyí wọ́n fẹ̀ kan bí nǹkan téèyàn ń tà network náà lásà fi ń tà nǹkan òyìn tó yín sàtún á display tó yín sọ fún ọjọ́ ṣègínà kan lórí ìjókòó ní mọ́jà wa so àgbọ̀rọ̀ kó tó pa afẹ́ tajà ká lose modesty wa ẹgbọ́ mùsùlùmí ni wa ẹ má sì jẹ́ kẹ́mìkan kan tú wa jẹ́ pé ó dìgbà tí a bá tó display ẹ jẹ́ ká ṣe ń tà máa ń ṣe dáadáa ni bá a bá tajà fáwọn èèyàn tó bá yẹ pé ń tà bá ń tà bá ní quality àwọn tá a tà á fún náà ni wọ́n ó jẹ́

so ìyẹn wá kọjá àlà lórí ẹ̀ níwọ̀nba níwọ̀nba náà ni níwọ̀nba hmm? níwọ̀nba náà ni ọlọ́wọ̀n yóò rọ̀ wá lọ. tóbìnrin bá ń gbààwẹ̀ tó bá ń ṣe haid àníkó tí bá ṣe haid àníkó máa náà but kí ló dé tá sọ wípé ó san gbèsè àwẹ̀ ta ní kó mọ́ gbèsè òun àbí ṣé pẹ́ṣẹ̀ náà ẹ dákun ṣe rí ọlọ́run gbogbo ẹni tọ́lọ́mbà ti rí pé ó fi ní nǹkan kan tó wá pẹ̀lú òní tún fẹ́ gbé bọ́dì yìí lọ́rùn tó ti tọ́ọ̀nù pẹ̀lú àwọn àdájọ́ yìí jẹ́ ẹ máa wo bá ṣe wà ní àwọn kan mọ̀ béèrè pé ah agbọ́tàwọn kan sọ ní ti pé ọlọ́ni yá yẹ́lẹ̀ gínà amọ́nú ìdánilódì àdìsọ láti ní yẹ́mìlì jùmọ̀ a máa pèrún fún jọ jùmọ̀ ẹ̀lọ kírun pé kí ló yóbìnrin pó tí bí yáyọ́ lè ní àwọn lòun náà tó ṣe pé tá a bá ní túláàsì torí wàhálà ní ọlọ́run ọba mọ iṣẹ́ tóbìnrin ṣe ó wá mọ́mọ́ lift gbogbo nǹkan tó jẹ́ túláàsì ẹ̀ kò jẹ́ kó jẹ́ túláàsì fún ẹ kí n fún ilé ìzàmpù tọ́lọ̀ ń bá ṣe túláàsì pé jẹun máa lóbìnrin gbọ́dọ̀ kírun kọkùnrin tó jẹ́ fún ẹ máa wo tí ó ṣẹlẹ̀ obìnrin ń tọ́jú ọmọ lọ́wọ́ torí pé ilé ayé ti rọrùn nísìnyí ìdí káwọn èèyàn máa àpòṣe tàwọn adájọ́ ń tọ́jú ọmọ lọ́wọ́ ó gbọ́ ọmọ báyìí ọmọ tọ̀ sí lásọ̀rọ̀ ọlọ̀ change bó ṣe tuntun gbé ọdún tọ̀ sí ọdún lọ change so ta bá ní jẹ̀mọ́ ni yóò ti wá kẹrùn hmm? so ńgbà tó bá pọn mọ́ ọmọ tọ̀ sí lásán ọ̀kí ni ó sì yóò jàrùn àbí yóò lọlé kò tí ìrìnrìn kí o yóò ọkọ̀ bọ́yùn náà torí pé nǹkan ti rọrùn nísìnyí pé ọ̀nkálukú wá lásọ tó pọ̀ pé a ní aṣọ bíi 20 pé kò ní ìdíkò fọ̀kan kò tó wọ̀ ẹ fojú wò wípé irú obìnrin tó sì pé níṣẹ́ ó lásọ bíi mẹ́wàá lónìí tó bá sì jáde lọ kí jàmá ó ẹ̀yọ̀ kan sẹ́mọ̀ ní kó tó kọ́lọ̀ wọn ni kó jẹ́ túláàsì ìnira ni ó jẹ́ ìsẹ́ntìnà lọ́wọ́ àpótébù sí ìjọmá tọ́ ẹ wá wò tóbìnrin bá ń ṣe mẹ́ntì ẹ̀jẹ̀ ó máa dàálẹ̀ yóò wà weekend tó bó wà weekend ọlọ́run sọ pé nǹkan méjì ní ẹ̀gbin ní ẹ̀jẹ̀ yẹn àlékún pẹ̀lú ẹ̀gbin bẹ́ẹ̀ kò lè clean ara rẹ̀ ń bí ẹ̀gbin ẹ̀ because ó ń sin continue Okay, tẹ́gùn yìí bá ti wà ó stay away from sọ́là kí ló wá dé tá a fi ní kó mọ̀ san gbèsè òun ẹ̀yin náà fojú wò lójoojúmọ́ là ń kírun márùn-ún là ń kí lójú ààwẹ̀ kan lọ́dún tóbìnrin bá ṣe mẹ́jìsì fún seven days táwọn akápílẹ̀ seventeen seventeen seventeen times seven ọ̀yà ó bẹ̀rẹ̀ rẹ̀ yóò sì tún kí ti current one ọlọ́run pé ah eléyìí ó ti pọ̀ jù nígbàgbé di ojúmọ́ ọdá àwọn ń gùn pátápátá àmọ́ ààwẹ̀ tó ti pé ẹ̀ẹ̀kan là lọ́dún yóò rí time tí ó fi lè san padà ilẹ̀kùn lọ́lọ́run ọba bá débẹ̀ tí nǹkan bá ti ń ṣẹlẹ̀ tó pé ó máa ń ṣẹlẹ̀ repeatedly eh repeatedly ó máa ń ṣẹlẹ̀ Islam ó kẹ̀kan fojú fo ẹni tí máa ń ṣẹlẹ̀ ẹ̀yí kí n bí wá báyìí bóyá lè gẹ́ kí question tó fẹ́ bí wáyìí ànábìsá sọ́làm jẹ́ kó yé wa pé téèyàn bá ń tọ́jú ọmọ ọmọ ọkùnrin àtọmọ obìnrin tọmọ ọkùnrin bá tọ̀ síyàn lára kárínṣẹ̀ kárínṣẹ̀ kákàwọn ti síwájú tọmọ obìnrin bá tọ̀ síyàn lára káfọ̀ kí lẹ rò ọmọkùnrin tíkì ọ̀fẹ́ kékeré gàkàdé kẹ́ in tó ṣẹlẹ̀ ní wípé lásìkò ìgbà táwọn òfin yìí wá àwọn èèyàn cherish ọmọ ọkùnrin wọ́n máa ń gbé oní ọmọ fẹ́ gbé nígbà náà ẹgbọ́ gbogbo ìgbà náà mọ̀gbọ́mọkùnrin so now ọmọkùnrin tẹ́ẹ̀ máa ń gbé gbogbo ìgbà ìtumọ̀ pé tendency frequency tí ó mọ̀ fi tọ̀ sí yẹn lánà yóò pọ̀ tàbá sọ pé gbogbo ọba tó ń gbé gbogbo ìgbà náà ní pé tí bá ní tọ̀ sí ọlá mọ́ lọ lè fọ́ sọ ma lọ change aṣọ ìnira yóò ti pọ̀jù láti so kó orin jẹ̀ hmm? tọ́ ọmọbìnrin nígbà náà wọ́n èyí sábà gbé púpọ̀ bọ́n ṣe máa ń gbé torí pé wee èyí gbọ́ ọmọbìnrin púpọ̀ ńgbà lànà ìṣẹ́sà fi demonstrate for obirin gbe lori fi obirin na ọmọ ọmọ umama la anabi obirin ànábì wa fẹ́ sọ fún ọ pé ọmọbìnrin ṣe kàkúndé ìgbọ́dà gan bá tún gbé lórí ìrún gánkọ́ ò kò tó ń bá àrùn jẹ ẹ́ iyì ló tún jẹ fún so nǹkan tó bá ṣe pé ìjọsìn tí bá máa ń wá rìpítẹ́dì ẹ́ ṣẹ̀rí àwòfẹ́ kan gbé epo tó bá ti pa ìlọ torí pé yóò pọ̀ fún yàn láti san gbèsè bọ̀tẹ̀ yìí tó bá ṣe pé ìṣọba ti ní táìmù tí bá máa ń wá ìyẹn ò rọrùn láti ṣe wọ́n láwọn a sọ wípé ànìsá ṣàkọ ipò rìjà àwọn obìnrin méjì ni wọ́n jẹ́ sọ́kùnrin níbi ìdájọ́ pé àwọn náà láti tẹ̀lé ọlọ́run báwọn ọkùnrin ṣe tẹ̀lé ọlọ́run but a gbọ́ nísìn there's this uh, movement feminism iná pè feminism àwọn tágbé kalẹ̀ gan orí ti fáìn mọ́ oró padà ti yíwọ́ wọn ò rójú tu ẹ̀ wọ́n ní òun ni movement tá a gbé kalẹ̀ tá a fẹ́ fi empower tá a sì fẹ́ fi gba ẹ̀tọ́ àwọn obìnrin fún wọn hmm, right obìnrin so àwa ní òkè wọ́n wá nítorí ẹ̀nà nǹkan equality wà láàrin ọkùnrin àti obìnrin a ní yes the fact pé èmi àti gọ́fúnà ojú kan lájọ ní àbí we are equal níbi ojú àbí ẹ̀kọ́ ètè kan náà lájọ ní we are equal bọ̀ sí ní róòlù wa sáà wà equal ẹ́n ṣé ẹni tá a pè lọ́mọ ọ̀dọ́ wa yìí àtàwà tá a jọ́gà ṣé kìí ṣe ìyànlá méjèèjì ṣé ọ̀gá àtọmọ ṣẹ́ wà ṣé fẹ́mínísì gan lè gbà kò ní gbà tóun fúnra rẹ̀ náà bá tí ń ṣẹ́ fún òun náà ni ó jẹ́ bóòsù yóò mọ̀ kọ́lẹ̀ yóò mọ̀ sẹ́lẹ̀ káàkiri kó bá kí ló ń sẹ́lẹ̀ mi káàkiri ṣe gbóbìnrin ni obìnrin lèmi náà jájọ jòkó pé inú ọba jẹ náà ní kémi náà máa jẹ ó ní èmi lọ gáì ìtumọ̀ ẹ̀ pé ajọ wà ipò ní dídá ṣùgbọ́n róòlù wa yàtọ̀ ní ti báyìí èmi mo bí mẹ́rin bàbá ọmọ ẹgbọ́n mi status ń kálukú ló mú pa àti yàtọ̀ anybody tó bá wá fẹ́ tako eléyìn náà a ní kò náà wá demonstrate tiẹ̀ bí ó bá ṣe ṣe ẹ́n kí ló dé tó ṣe wípé ńgbà tá bá gun flight ẹ́n first class wa economy class wa kí ló dé ṣe bákan náà àwọn táwọn náà sọ̀rọ̀ humanity power ipò ẹjá àjọ da ogbó wa papọ̀ kí us dé wúrọ̀ papọ̀ mọ́ ti Africa kájọ mọ́ náà Hmm? wọn ò gbà ní lóòótọ́ ò lóòótọ́ ò àwọn ẹ̀tọ́ kan bẹ tọ́lọ́wọ́n bá fún obìnrin tó ṣe pé torí ignorance àbí torí fáwọn kan wọ́n fẹ́ ṣe jàǹbá fún wọn wọ́n strip wọn off of those rights atọ́kùnrin àtobìnrin mùsùlùmí náà ló gbọ́dọ̀ máa pèpè pé kán fáwọn obìnrin ráìtì ẹ́ eléyìí ò sí la feminism but àwọn kìnnìkan bẹ tó ṣe pé táwọn feminist ń takò ni pé àwọn ń takò gender roles pé ẹ mọ́sàn pọ́kùnrin ló lélẹ̀ obìnrin lè àní ọ̀dà àti gbọ́ èwo láàmà pọ́kùnrin ni èwo láàmà pọ́bìnrin ni ibi tẹ́ẹ̀tì mà fún wọn sáàbò sí ó ní wípé ẹ̀ ṣe jáwo bọ́lọ́run bá ṣe dá wa nígbà tẹ́nìkan kan ò ní ṣèlú rẹ̀ tán bá béèrè lọ́wọ́ pé ta ló yẹ kó gbé oyún ẹni ló dìsáìdì ilé yẹn fóbìnrin ta ló yẹ kó gbóyún múná ẹni tó bá ní wọ́n bú lè mi àjẹ náà ni ọlọ́pọ̀ ìmọ̀pọ̀lọ̀ ti ánsà ilé ìyànkalì kómìnrin wá complain pé ah bó ṣe ń gbóhun yìí wàhálà yìí pọ̀ mú nítọ̀ wọ́n bù tí wọ́n fún ọ oyún náà wọ́n ní kó o fi gbé ọgbọ́ tó bá wá bínú tó bá wá bínú tó sọ wípé a ò fẹ́ wọ́n bù yí mọ́ àbí tọ̀ a ní tó bá ti fẹ́ wọ́n bù náà mọ́ ò ń bínú kó fẹ́ jóbìnrin yáwájọ́ ṣe báyìí wọ́n ń ṣiṣẹ́ ní sáìtì ọkùnrin ń rubí pọnpọ́n àbí tí wọ́n náà bá ti fẹ́ wúńbù náà mọ̀ kò yẹ kẹ́nìkan kan pìtì rẹ̀ ń jẹ́ tán bá gbé pọnpọ́n lé wọn náà lójú rẹ̀ Hmm? so feminism ní béèrè pé àtọkùnrin àtobìnrin wọ́n ifọ̀ lẹ́dà wọ́n ifọ̀ lọ́dọ̀ ọlọ́run àmọ́ torí roles tọ́lọ́run bá fẹ́ fún wọn tó sì ti ìkífù wọn fún ẹ́ ọlọ́run ọba ṣe kó yàtọ̀ ọ̀tọ̀ gbogbo tọ́lọ́run bá sì ní kóbìnrin máa ṣe tó gbọ́lọ́run fẹ́ kún ẹ lẹ́yìn hmm? àwọn táwọn fẹ́ exploit ẹ̀ ni wọ́n ń tì tẹ́gbà tí gbogbo àwọn èèyàn tó máa ń béèrè ráìtì pátápátá ẹni tó wà privilege nìkan lọ ráìtì wọn máa ń pè ẹni tó wà privilege nìkan lọ ráìtì máa ń pè ẹ wàá béèrè lọ́wọ́ wọn a ní òkè nígbà tó sọ fọ́kùnrin kò ju obìnrin lọ under no circumstance kí ló dé tí wọ́n fẹ́ jọ Thank ah. so àti fẹ́ ẹ̀kan pé wípé a ní ìgbà tó sọ pé nǹkan kan náà ni wá kí ló tó pé obìnrin tí ń sọ̀rọ̀ feminism ọkùnrin ló fẹ́ jọ olóòun náà fẹ́ wọ ṣòkòtò olóòun náà fẹ́ wọ ṣẹ́ẹ̀tì olóòun náà fẹ́ di bóòsì àní òṣèwò rí pé ẹnìkan ló fẹ́ kọ́pì ní afọ́kùnrin tí kankan bá ṣe lásán ní ọ̀sọ̀ pé òun fẹ́ wọ jùlọ náà wọ́n táwọn náà wọ́n àwọn ẹ̀tọ́ kan bẹ tọ́lọ́wọ́n bá tó fún ọkùnrin àtòbí ara ẹ̀tọ́ yẹn ni pé ọkùnrin ó ní dignity obìnrin náà ni níjọ́ tí èèyàn bá ti wà níbi ìkan bóyá ibi iṣẹ́ lẹ́nu èèyàn wà èèyàn wà tánà níjọ́ tẹ́nì kan bá fẹ́ tápà pẹ̀lú dignity yẹn èèyàn ní right àti lè no I don't deserve to be maltreated dignity wà for everybody that is karama àpọ́nlé honor wà for everybody àwọn nǹkan wọ̀nyẹn náà lọ́lọ́run ọba fẹ́ kan fi sọ pápá obìnrin mọ́ ṣe nǹkan kan ẹ́ lẹ́gbẹ̀ẹ́ gbogbo tó wà sí ní obìnrin fọ́s kìíní kan fọ́s tọ̀ tóbìnrin bá fẹ́ ká máa ṣe fọ́ọ̀sì fóun òkun náà dúró mi tọ́lọ́run ọba fi sí bọ̀ tó bá ti fẹ́ béèrè ẹ̀tọ́ ẹ̀ tọ̀ káfẹ́ kan jọ ṣe ẹjẹ́ ìtàṣe òní pé níjọ́ tọba ti débi brt àwíkẹ́ ìrìnàta bá ti fẹ́ ju mọ́tò ọ̀rọ̀ pé ah, ẹ̀ẹ̀sì wá sí ẹ̀fáwọ̀ kò sí tílẹ̀ tó bá ti fẹ́ béèrè pé òun bá ti rí bí ọkùnrin àwọn ọkùnrin náà ti tẹ̀lé ọkùnrin ò tó bá ti dúró bí tó bá wà obìnrin ní kẹ̀lú kántíkẹ̀ pẹ̀lú dignity kántíkẹ̀ pẹ̀lú honor hàn kí wọ́n sì dìsáàbù pé kí wọ́n ṣe justice fóun náà tó bá ti jẹ́ gbogbo owó iṣẹ́ tó bá ti hàn àmọ́ kó mọ̀ ṣe ní ṣe pé nǹkan tọ́lọ́wọ́n bá ní káwọn ọkùnrin ṣe lòkù fẹ́ mọ ẹnjì ọlọ́run bá ti dá gbogbo wa ó fà àwọn àwọn instinct kan sí wa lára ní táwọn tí wọ́n ṣe feminism kan fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ change way of thinking àwọn èèyàn débi pé wọ́n máa hate bọ́lọ̀ ọba ti dáhùn mẹ́jìká tàn ara lóòótọ́ oyún ó wà stressful but joy tó lọ pẹ̀lú motherhood is inborn kó wúyàn kéèyàn jẹ́ mother kó wúyàn kéèyàn lóyún ọlọ́run bá dá mọ́bìnrin but ìtàkọ́fẹ́ ṣe ni wọ́n fẹ́ kó hate motherhood yẹn kó wá rí ní body tẹ́ẹ̀sí tẹ́ bá sí lè rí fígọ̀ tẹ́ rí fígọ̀ ń bẹ́ẹ̀ bá ń pè nǹkan nǹkan ẹyọ ọ̀kan èèyàn méjì ó ṣe ẹ̀sìn ìṣẹ̀ ẹ̀yìn kí n fún yín ní sáǹsì ọba àlú ṣé ọba àlú ní sẹ́kà kan ti ń ṣejú kó wà ń pálásẹ̀ torí kí ni òfin gbọ́dọ̀ ṣiṣẹ́ torí kó jẹ́ torí kó jẹ́ ó lẹ́rú òun ló lórí pé gbogbo ẹ̀yin tẹ́ẹ̀ ti iṣẹ́ òun ní mójú tálámọ̀ rí yín owó gbọ́dọ̀ kó bẹ̀ yẹn tó ń bá kó bẹ̀ yẹn nísìn kò ní ríṣẹ́ tàbí iṣẹ́ yín náà lòun ṣe ọ̀rẹ́dí láti nígbà tó gbéṣẹ́ wa ní ṣe ẹfún ní gbogbo ọ̀nà tó tọ́ sí ẹfún nílé ẹfún mọ́tò ẹfún kiri àǹkan tó gbé iṣẹ́ wa ló ń ṣe now sẹ́fóònù òfin honor ó sì wá wà kẹ́nìkan wá sọ pé ìwọ́kàn jọba lásán ọkàn jòkó síbẹ̀ ń láì mọ́ ṣe nǹkan kan tẹ́ mọ̀ pé tẹ́ bá ti pè lọ́lẹ̀ yóò hẹ́ẹ̀tì kó ìjọba bẹ́ẹ̀ náà ni kéèyàn sọ pé obìnrin ti ń tọ́jú ọmọ rẹ̀ tó wà nílé kéèyàn ọ̀lẹ́ ní kò sọ́lẹ̀ kankan bẹ̀ awádìwọ̀ tó iṣẹ́ ọ̀lẹ̀ kí ni wọ́n ń ṣe o ní àwọn ọmọ tiẹ̀ tí wọ́n ń bí ẹlòmíì ní bọ́ tọ́jú ẹ̀ wọ́n ń ṣiṣẹ́ lẹ̀ kò sí nǹkan kan ìwọ ló kúnṣẹ́ ní tó sì túùsì ni pé o fi iṣẹ́ èyí tó wípé kò lówó lọ́wọ́ o fi ilẹ̀ èyí tó lówó torí ìrìn náà tó ní kóbìnrin kọkùnrin provide fóbìnrin tí kó mọ̀ ṣe ni kìí ṣe pé bóyá torí fọ́lọ́wọ́ bá fẹ́ deprive ó wá ṣe wípé tí nǹkan bá normal ni o kò sí any stage life obìnrin tọ́lọ́run ọ̀bọ̀ ṣe pé kẹ́nìkan máa tọ́jú tó bá wà lọ́mọ bàbá tó jẹ́ tó bá wà níyàwó ọkọ ẹgbọ̀rọ̀ tọ́jẹ́ tó bá wà níyà ọmọ ẹgbọ̀rọ̀ tọ́jẹ́ tó bá wà ń síta àbúrò rẹ̀ abẹ́gbẹ̀rẹ̀ ẹgbọ̀rọ̀ tọ́jẹ́ kò sí bẹ̀ kan tọ́lọ̀ bá gbẹ́rù lé lórí ní tó bá sì gbẹ́rù lé lórí òní pé kò fẹ́ ká exploit ẹ̀yẹn máa wò ó ní ìsìn bá ọkùnrin ni ó wà jẹ̀mú tọkùnrin bá jáde lọ tó bá ṣe gbogbo wàhálà yóò ní kò sí iṣẹ́ tẹ̀lé fún mi tó fún mi lẹ́nu iṣẹ́ máa ṣe ṣògbó sáà nídìí nǹkan tó mú lọlé àbí ẹ̀yẹn wo scenario kóbìnrin sọ fún yẹn pé kò sí iṣẹ́ tẹ̀lé fún mi ẹ̀wù kí rò bèèrè sọ́fẹ́ fún yẹn gbogbo ṣẹ́ ara tí ó rò náà gbá ah, ah, wọ́n lè mọ́ bọ́ọ̀lù pọ̀ náà égbò ẹ́ because ìsì sí pé kóbìnrin wà dẹ́sílé kó sọ pé kò sí sẹ́tẹ̀lẹ́ fún mi á ah, kò sí kò sí ní exploit òun lọ́lọ́run fẹ́ protect ṣùgbọ́n lóòótọ́ reality ni pé ìjẹ́ ẹmú ó há mọ́kùnrin gan ó wá affect tójóbìnrin kásòkòrò àkọ́kọ́ bá ní kọ́kùnrin gan nìkan máa dáa ṣe gan kò tó òun gan kásòkòrò yóò tó yàwó àtọmọ́ necessity ní múbìnrin ṣiṣẹ́ náà láàgókè tí ó bá wá ṣe ń kọ̀ ibi tí ọ̀nà rẹ̀ bá tún wá protected ní ká ṣe òun ní gbogbo orí gbogbo ń dálítà ń ṣe kò sẹ́nì kankan tí wọ́n bá tóbìnrin lẹ̀ fún ọkùnrin kò sínú sí ní exploited kò sínú sí ní exploited gbogbo ibi tó ti rí exploit ní ọ́fíìsì tẹ bá béèrè jágbìra wa èèyàn lọ́kọ̀ọ́lé wọ́n náà níyàwó wọ́n wá níyàwó yẹn jẹ́ secretary wọ́n ní sẹ́kẹ́tì fún ta ni wọ́n ní fún ṣáàmà tó jọkùnrin kí ni wọ́n ń kọ́ eh, kí ni wọ́n ń kọ́ tí ṣáàmà tó ń jọkùnrin ò lè wá sẹ́kẹ́tì ọkùnrin bí ọ̀rẹ́ kọ̀ọ̀kan náà ẹgbà lẹ́ta ẹgbàgbà àlejò kí ni wọ́n ń kọ́ ìtumọ̀ rẹ̀ ni pé ìyàwó tiẹ̀ ni ó mọ̀ fi ṣe báàgì òun ni ọkọ̀ ibà ẹni tó wá jẹ́ sẹ́kẹ́tì wà tọ́tí yóò wọ̀ gbogbo ẹ̀ wọ́n jọ wà ẹ̀hẹ́ ẹ̀hẹ́ bẹ́ẹ̀ bá tún dé ibi iṣẹ́ obìnrin ní ó jẹ́ receptionist àwọn ní kí láàrin wí ẹ̀hẹ́n wọ́n bá fẹ́ polówó ní mákẹ́tà ní báńkì obìnrin náà lẹ́yìn àwọn bẹ̀ẹ̀ kan ti mọ̀ pé wo èyí tí ó sì ṣẹ́ nì ìyẹn ni Islam fẹ́ protect obìnrin fún ṣùgbọ́n àìmọ́ lówó òun náà fún ọkùnrin ẹ́ so bọ́lọ̀ bá kẹwàá ara tí ẹ̀ká náà máa ṣe náà ní wípé kóbìnrin o tó bá ní talent láti ro Islam ò tako kóbìnrin lówó bọ̀ kò sọ pé tóbìnrin bá lówó ó wá sọ ọ́ dọ̀gá ọ̀pẹ islam ò ta tóbìnrin lówó ẹ̀gbọ́ àwọn tó lówó dáadáa mẹ́rin àwọn sàábì ànábì nígbà tó gbówó gbogbo nǹkan nísìn o nígbà kẹ́nìkankan ẹ̀ ó trample lórí honor onígbà kẹ́nìkan trample lórí dignity ó sì mọ béèrè àwọn ẹ̀tọ́ tọ́lọ̀ bá béèrè bá ah, náà àwọn obìnrin lẹ́ẹ̀ká sí báyìí àwọn ọlọ́ẹ̀kẹ́ kọjá sí báyìí àmọ́ kì í ṣe ó wá pé no you can't talk pé ta sọ̀rọ̀ gba àwọn apẹlẹ yẹn ọlọ́run bò ẹ́ tóbìnrin bá mọ nǹkan tó bá wúlò ló jẹ́ ni ló jẹ́ tó bá jẹ́ tíṣà ni ó jẹ́ píríncípà ni ó jẹ́ kí ní kankan kò sọ pé kọ́lá ó bá jẹ́ ọ̀gá nǹkan kó lùsì modesty ẹgbọ́n mi so feminism fúnra rẹ̀ àwọn gan ọmọ nǹkan wá mọ́ feminism wọ́n fi bẹ̀rẹ̀ nígbà tó padà yá nǹkan padà fi ń parí òun ni pé kọkùnrin pé kó wà useless pé ọkùnrin làwọn fẹ́ bá jà ní ìdúná ṣé bàbá rẹ tó bí ọ ló fẹ́ bá jà ní àbẹ́gbọ́n rẹ ẹ̀yìn láwọn obìnrin àwọn ọkùnrin ti ya lójú dẹ́jù ẹ̀kọ́ rí bẹ́ ọlọ́run ọgbọ̀ lọ́kùnrin àtòbìnrin jọ́ta ṣẹgbọ́n mi yìí and uh, bí nǹkan bá ti wà valuable sí náà lòfin rẹ̀ ti máa ń pọ̀ sí tán bá béèrè lọ́wọ́ wa pé ní gbogbo èkó yìí obìnrin ìwo ni ò fíríjì ẹ́ ní gbogbo èkó ìyàwó gọ́fìnà ìyàwó gọ́fìnà ṣẹ́mọ́ tó kà kò lè dá lọ nìkan because ṣẹ́ẹ̀rí tí tábùkù bá fi kàn ìyàwó gọ́fìnà ò kàn gọ́fìnà òun lẹ́sìrí pé tàbá ti yan gọ́ọ̀fúnà ní sí gọ́ọ̀fúnà ló wà ní pósítà pé òun ni ó fẹ́ jẹ gọ́ọ̀fúnà àti rọ́nìmẹ̀ àdìbò fún ìyàwó ẹ̀ bọ̀ gbogbo bí kíyàwó ẹ bá ti ń ṣiṣẹ́ tó máa jẹ gọ́ọ̀fúnà yóò fà kó ń bẹ̀ ni wá bọ́sẹ́gbẹ̀ mi wá ní tó fi gbọ́dọ̀ bọ́sẹ́gbẹ̀ rẹ̀ ó ni pé sẹ́rí tèmi bá lẹ́nu bá jọ́gà gbogbo èèyàn tèmi jẹ́ gọ́ọ̀fúnà tíyàwó tèmi wá jẹ́ títà lọ́ndà píríncípà sẹ́wọ̀n pé níṣe tí píríncípà bá oh, oh, fún ìyàwó gọ́ọ̀fúnà péré yóò halẹ̀ mọ́ so ìtumọ̀ ẹ̀ ni pé yóò rí ní gọ́ọ̀nà tẹ́ra àfàyàwó tiẹ̀ bọ́ sí báyìí bí mi ṣe jọ́gà ẹnìkan kò gbọ́dọ̀ mọ́ fún wọn náà láti in tó wu every ọkùnrin nù ṣùgbọ́n bó ni wọ́n ṣe ń sọ kò sẹ́ni tí wọ́n ń dà lọ́wọ́ ọ̀nà ni aláwọ̀dé sáàmọ̀ tí wọ́n aláwọ̀dé sáàmọ̀ mọ́dàlá mọ́dàlá táwọ́sá bá sọ mọ́dàlá èdè haúsá ni pé á ah, ò ṣe dà ó dá báyìí eh? eh that is good that is fine well done onímọ̀dàlá bá ah, this is good aláhóde ni opposite ẹ̀ hmm? pé kò sẹ́nìkan tí ó wù pé kíyàwó èèyàn wà níbi tí ó ti ní ọ̀nà hmm? tí ó ti wà protected òun ni ṣùgbọ́tọ̀ tí ò bá sí ní hmm? so ní tí feminism gan wá gan kò yé òun súnmọ́ at the same time kò sọ pé ká má call attention sáwọn nǹkan kan tí wọ́n fi ń ti àwọn ẹ̀tọ́ obìnrin náà mọ́lẹ̀ islam fóbìnrin lẹ́tọ̀ọ́ débi wípé tẹ́ ẹ bá tó fẹ́ fún lẹ́tọ̀ọ́ mi kù ẹ kàn sọkùnrin gidi bẹ̀rẹ̀ ẹ kí n fún ilé example lásìkò jàhìlíyà pẹ̀lú àyà Qur'an ọlọ́run yá ayọ̀ lẹ́bí ní àmọ́ la yahillu lakum an tadkhulu nisaha

ní tèmi mọ́ fáwọn èèyàn ní ní ká pé níbi irú bí ìgbà téèyàn wà ní kọ́lẹ̀ èèyàn wà ní e, e, e, èèyàn supermarket èèyàn jẹ́ big business woman ó wá láwọn èèyàn tó pọ̀ tí iṣẹ́ lábẹ̀rẹ̀ àwọn ọmọ ọ̀dọ̀ ẹ̀ṣọ́ iṣẹ́ sẹ́mọ̀ bí ó sì mọ̀ ẹ̀pọ̀lẹ̀ yes ma yes kí ní àtọ̀ kan wá lọ́mọ ọ̀dọ̀ rẹ̀ yẹn òun náà padà wá pò wọ́n lórí supermarket nǹkan wá dàrú nǹkan lọ dáadáa má ó wá fẹ́ ta supermarket ọmọ ọ̀dọ̀ rẹ ló wá fẹ́ rà tó mú bákan ló ṣe rí àá no mi ò tá fẹ́ ọkàn rẹ ó kọ̀ wípé ẹni tó ti wà lábẹ́ rẹ̀ tẹ́lẹ̀ òun ní ọwọ́ àbọ̀fẹ́ tó mọ̀ fún wọn ní instruction tẹ̀mọ̀ bákan ó kọ̀ now ẹ wo orú ẹni tó ti pé ìṣàmọ́ ń jogún rẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run wá gbé sí lẹ́bù pé kọ́lá tẹ bá fẹ́ fẹ́ fún gbọ́dọ̀ fún lówó ṣẹ́wọ́n bí ìṣe lára àwọn ọkùnrin Ah, ọlọ́run ṣe pé ọya ọkẹ̀ mọ́jogún rẹ̀ mọ́ àmọ́kún ní ẹ̀tùn fún lówó tọ́ irú èèyàn tá gbé sí lẹ́bù yìí tó wá délé rẹ̀ tá tún wá tún sọ pé ipò ọ̀lẹ́ tó jẹ́ tó pọ̀gbọ̀n ìgbà àgbà ọkùnrin ní ìkọ̀kan irú ti feminism fẹ̀ṣẹ́ tẹbáyì ti wò ní ìsìnká ọ̀kọ́lù ó ti yé gbogbo èèyàn náà kọ́lá tó wà ní òyìnbó wọ́n ní bí wọ́n ṣe ń to ráìtì àwọn èèyàn lóyìnbó animals níbẹ̀ ni animal mọ́ ti ka ajá fún ó fẹ́ ju tèèyàn lọ ibi táwọn Yorùbá ti róúnjẹ jẹ wọ́n ní ajá o ẹ̀fún chicken ẹ̀fún kìnnìkan kọ́dà yóò tún mọ́ wá obìnrin tájá ó tún bá sùn ó dìgbé ìsòbìnrin tó yá ajá tá ajá òun yìí ti jẹun bọ̀ tó tún nídìí kí ó bọ́ ajá bọ́lọ́fẹ́ wọn bá sùn pé èèyàn ní bá wọn fún yóò tu ajá tó bá tu ajá tán yóò wà tó obìnrin tẹ́lẹ̀ ọkùnrin ní wà fi sí láti tọ̀tórí ẹlẹ́gbẹ́ àwọn èèyàn fífẹ́ fẹ́yàwó because tó bá ti lè fẹ́yàwó ń lo òyìnbó òun ló kó sọ́wọ́ àgbákò ni ó kàn bẹ́ wọ́n ní kọ́dà tó bá fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ náà nǹkan tó gbọ́dọ̀ gba permission so ìgbésí ayé ti sọ àwọn ọkùnrin bẹ́ẹ̀ lórí pé no problem àìsí ìyàwó kankan ẹ́ tẹ̀wọ́n ní tán bá jà o tó bá kọlẹ̀ o yóò pín dúkìá rẹ̀ sí méjì hmm? ẹ wá ní gbọ́pọ́n ní tóbìnrin bá kọ̀ òun lẹ́ǹkan tí wọ́n pín dúkìá jẹ gbogbo àwọn obìnrin tẹ́rí tán lówó ní ìsìn báyìí àwọn tán divorce àwọn ọkọ wọn tán pín dúkìá Jeff Bezos ni the second richest person in the world ìyàwó rẹ̀ tó kọlẹ̀ fóun náà ṣe kọlẹ̀ billionaire lára ogún ọkọ rẹ̀ náà ni o Bill Gates ìyàwó rẹ̀ tó kọlẹ̀ bílọ́níà ní arógún ọkọ rẹ̀ náà sápáwọn ọkùnrin ògbà àwọ́dàpá gbà kò lè bẹ́ẹ̀ sórú tán tí wọ́n sí ni but wàláhì yẹ́bí mi ṣe máa ń sọ àwọn ọkùnrin kan dúró déédé kan sì wà upright tọkùnrin bá dúró déédé tó sì gbọ́sìn yé tó sì bẹ̀rù ọlọ́run ọba obìnrin yóò rí honour àti protection lábẹ́ kò sí ní wà molested kò sí ní exploited ọlọ́run ò fẹ́ kán wà exploited kán sì rí honour ni ní òfin fẹ́ tú wọn tóbìnrin bá ti wà ìní ìdìjú ah ó ti wà too vulnerable jù tóbìnrin bá ti wà in need tó wà too vulnerable jù so òun náà ni wọ́n sì ń ṣe fún wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ create kó wà in need nípa wa mùsùlùmí kàbẹ̀lọ́ ọba kọ́lọ̀n kó ṣe nǹkan rọrùn fún wa tó bá lè protect wa lè protect àwọn aráàlú protect àwọn ọmọ wa tó sì kọ́dà gan tí wọ́n bá tẹ̀ ṣiṣẹ́ ń kọ́ ibi tí honour tí dignity wà tó sì pé they will not be molested they will not be exploited ìyẹn ni góòlù Islam fẹ́ kì í ṣe pípọ̀ àmọ́tàn anybody tí bùkátà bá ti wọ́n bá ń kọ́ tẹ́mọ̀ pẹ́ni tí ò bá fẹ́ kan rí nǹkan tí ó jẹjẹ kò ní yanbọ̀ àbí sọ wọn ni gbogbo ilé ìdí ṣẹlẹ̀ abẹ́lẹ́wọ̀n bá kò fún alágbọ̀yé ẹ̀sìn ó sì fún wa ṣe kó bàjẹ́ sí wa kó kà wá sínú àwọn tí ó yọ wọn ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka